Hébérù orí keje. nítorí mẹkisédékì yìí ọba sálẹ́mù àlùfáà ọlọ́run ọ̀gá ògo ẹni tí ó pàdé abrahamu bí ó ti ń padà láti ibi pípa àwọn ọba bọ̀ tí ó sì súre fún un ẹni tí abrahamu sì pín ìdámẹ́wàá gbogbo fún ní ọ̀nà ìkíní ní ìtumọ̀ rẹ̀ ọba òdodo àti náà pẹ̀lú ọba sálẹ́mù tí ṣe ọba àlàáfíà láì ní baba láì ní ìyá láì ní ìtàn ìran bẹ́ẹ̀ ni kò ní ìbẹ̀rẹ̀ ọjọ́ tàbí òpin ọjọ́ ayé ṣùgbọ́n a ṣe é bí ọmọ Ọlọ́run ó wà ní àlùfáà títí ǹjẹ́ ẹ gbà bí ọkùnrin yìí ti pọ̀ tó ẹni tí Abraham baba ńlá fi ìdá mẹ́wàá nínú àwọn àṣàyàn ìkógun fún àti nítòótọ́ àwọn tí í ṣe ọmọ Léfì tí ó gba oyè àlùfáà wọ́n ní àṣẹ láti máa gba ìdá mẹ́wàá lọ́wọ́ àwọn ènìyàn gẹ́gẹ́ bí òfin èyí nìní lọ́wọ́ àwọn arákùnrin wọn bí ó tilẹ̀ ti jẹ́ pé wọ́n ti inú abrahamu jáde ṣùgbọ́n òun ẹni tí a kò tilẹ̀ pìtàn ìran rẹ̀ láti ọ̀dọ̀ wọn wá ti gba ìdá lọ́wọ́ abrahamu ó sì ti súre fún ẹni tí ó gba ìlérí àti ní àìsìjiyàn rárá ẹni tí kò tó ẹni tí a á súre fún láti ọ̀dọ̀ ẹni tí ó jù ni àti níhìn àwọn ẹni kíkú gba ìdá ṣùgbọ́n níbẹ̀ ẹni tí a jẹ́rìí rẹ̀ pé ó ń bẹ láàyè àti bí a ti lè wí Léfì pàápàá ti ń gba ìdámẹ́wàá ti san ìdámẹ́wàá nípasẹ̀ Abrahamu nítorí ó ṣáàṣì ń bẹ nínú bàbá rẹ̀ nígbà tí Mekisedeki pàdé rẹ̀ ǹjẹ́ ìbáṣe pé pípé ń bẹ nípa oyè àlùfáà Léfì nítorí pé lábẹ́ rẹ̀ ni àwọn ènìyàn gba òfin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 nítorí àìlera àti àìlérè rẹ̀ nítorí òfin kò mú ohunkóhun pé a sì mú ìrètí tí ó dára jù wá nípa èyí tí àwa ń súnmọ́ Ọlọ́run níwọ̀n bí ó sì ti ṣe pé kì í ṣe ní àìbúra ni nítorí a ti fi wọ́n jẹ àlùfáà láìsí ìbúra nípa ẹni tí ó wí fún un pé olúwa búra kì yóò sì ronúpìwàdà ìwọ ni àlùfáà kan títí láé. E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 nítorí èyí ni ó ti ṣe lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí ó fi ara rẹ̀ rúbọ nítorí pé òfin a máa fi àwọn ènìyàn tí ó ní àìlera jẹ olórí àlùfáà ṣùgbọ́n ọ̀rọ̀ ti ìbúra tí a ṣe lẹ́yìn òfin ó fi ọmọ jẹ ẹni tí a sọ di pípé títí láé.